Wàhálíkù sàlá rahmatullahi wa barakatuh. Ah, bóò ni, ìgbìjọ mẹ́ta o, báwo dẹ̀ ni o mọ̀ lọ́n o pẹ́. Ọ̀rọ̀ bàbá jàbàtà yìí, ah, ah, in fact, ah, la ilaha illallah Muhammad Rasul. Bó lè yín ṣe máa ń sọ̀rọ̀ báyìí? Á dẹ̀ máa ń sọ̀rọ̀ pẹ̀lú confidence rọ́. Àwọn afá àti pé Facebook láàárọ̀ mọ̀, ẹ dákun ẹbí léèrè pé tíra o láti kà. Tẹ́lẹ̀ yín ọmọ tẹ́ ń tẹ̀lé bàbá àbí kílẹ̀ ń so yóò kódà ibi tí ó kó yín wọ ẹ̀mí yóò fẹ́ bọ́ lálùkẹ́ àmà àwọn afáà ti sọ̀rọ̀ lórí ẹ̀ náà facebook wọ́n ti sọ pé facebook àrọ́ọ̀mù ni ẹ dákun ẹ ní àfáà wo ló sọ tíra wo ni ọ̀rọ̀ yẹn wà tí àfáà ti sọ pé facebook àrọ́ọ̀mù ni so wọ́n bí ń bi ẹ̀ náà wo béèrè tán bí ń sìn pé ṣé àwọn obìnrin lè wọ́n lè sí sọ́fọ́à lórí kan sí péjì àbí àwọn àwọn ìṣàbù yẹn àwọn ìṣàbàtì yẹn àkáǹtì lórí Facebook tí wọ́n lè ṣe tó bá ní kíni obìnrin gan kò lè ọkùnrin gan kò lè Facebook náà kílẹ̀ ń wá mbẹ́ kílẹ̀ ń wò mbẹ́ kílẹ̀ ń ṣe mbẹ́ Facebook haram ni náà sọ̀hánilá ìdáko ibolo kiri gbogbo ti ń sọ <laughs> ẹni ìsìn àfa ìwo ó pe mùsùlùmí kèfèrí kò sí nǹkan kan lórí ẹ̀ mà bó ṣe wà yẹn ní bàbá yẹn àwọn ọ̀rọ̀ tí mo sọ ń gbà mí yàn kàn wò pé ṣé lè dẹ̀ mọ ti ń wí báyìí àló ní fídíò kọlù náà pé haram ni fídíò kọlù fa ó lára ọ̀bùn lòun náà ó lára ọ̀bùn ni ó tún dé ń ṣe ó tún ní facebook haram ni ẹbí lè rí pé àfa àwo ló sọ bẹ́ẹ̀ rí kíra àwo ló wà ìbò náà kọ́ sí táfàá yẹn ti sọ pé facebook o haram ni láì ní tafsil láì ní àlàyé bolówà gbogbo àwọn nǹkan fatiwa wèrè òsì tí máa ń ṣe kiri bolo ti máa ń rí gánà bolo ti máa ń rí inú ọpọlọ tó ti dọ̀tí tí ó ti fi gbogbo àwọn ọpọlọ tó ti fi pe gbogbo mùsùlùmí ní kèfèrí tán kò sí mùsùlùmí ẹyọ kan lọ́dọ̀ rẹ̀ bó ṣe wà yẹn àyàfi àwọn ọmọ léńjé léńjé tí ń kó káàkiri yẹn náà ni ó parí gbọ́dọ̀ àfáwò ló sọ bẹ́ẹ̀ ní ìsìn tí ò yé ni wípé òun wò pé fọ́tò wà ń bẹ́ẹ̀ àwọn èèyàn ń lò fún tí ò dáa ó parí olùbá Facebook láàárọ̀ wọ́n ṣe ń mú ìdájọ́ ẹ̀sìn kan yẹn tó lórí àwọn mọ̀wákìó tàwásólè jìmáyì yẹn àwọn social media yẹn ìjàbíyà ti wà ń bẹ ìṣẹ̀lbíyà ti wà ń bẹ àwọn nǹkan tó dáa wà ń bẹ àwọn nǹkan tí ò dáa wà ń bẹ nǹkan tó bá ti wá rí báyẹn nínú ẹ̀sìn ìsìtẹ̀dáàmù àbí ká sọ pé ìsìtẹ̀mọ́lù ẹ̀ lílo orú nǹkan báyẹn yóò padà sọ́dọ̀ sọ́híbùlì mùsítàkìdìm ni ẹni tí bá ń lò ó báwo lòun ṣe ń lò ó àbáwọn tán ń lò báwo náà ṣe ń lò ó ìbẹ̀lẹ̀ ti yọ̀ kì í ṣe pé wàá ṣe tààmìmù ìdájọ́ wàá generalize ìdájọ́ bá ń pè Facebook o haram ni o kò sí àfa ẹ̀yọ kan tó lè sọ bẹ́ẹ̀ kò sí lẹ́yìn ìwọ tó jẹ́ tẹ̀kìfìrí àdáàdì náà ló lè sọ kò sí àfa súnà ẹ̀yọ kan tó sọ báwọn kódà oní fídíò ní sọ ìpè Facebook o haram ni o ibo lẹ̀rí ẹ̀ wà ibo ló wà tẹ́yìn bá fẹ́ mú hukumu shari'i ìdájọ́ ẹ̀sìn yìí máa ń lọ pẹ̀lú sífàtìl istimal ni báwo ni ẹni yẹn ṣe ń lò ó tó bá ti jẹ́rú nǹkan báyẹn ni yín dẹ̀ fún ẹ lápèjúwe ní bàbá jàbàtà yẹn fóònù tí wọ́n gangan gbé dání tó ń lò yẹn fóònù tó ń lò sọ nínú àwọn mustajidati adal asr nínú àwọn mustajidati l'umur nínú àwọn nǹkan tó ń ṣe dálẹ̀ nígbà tó di pé tẹkinọlọ́jíà tó jẹ́ pé ó ń dàgbàsókè tí tẹkinọlọ́jì advance tẹ́lkìyà tẹkinọ́lọ́jìyà tó di pé tẹkinọ́lọ́jì ìmọ̀ nípa ẹ̀rọ ó ń dàgbàsókè sọ̀rọ̀ pé ìgbà yẹn náà dá fóònù tí wọ́n gẹ́gẹ́ ń lò yẹn dání ló náà dálẹ̀ tọ̀yì kọ̀mpútà kọ̀mpútà yẹn náà tán ń lò sọ̀rọ̀ pé látara àwọn mùsùlùmí náà ni àwọn kan tí wọ́n ṣe dálẹ̀ náà ni ẹ̀ àtà tó fi mọ́ ẹ̀ kí náà ń pè é pẹ́ẹ̀n báírò pẹ́ẹ̀n tó ń lò yẹn gan náà àtàwọn kan mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ata tó fi mọ́ àwọn mọ́tò àwọn mọ́tò tá à ń gùn tó fi mọ́ àwọn aeroplane tó fi mọ́ gbogbo àwọn nǹkan àwọn òmùrù dùnìyàwíyà yẹn àwọn nǹkan ayé yẹn sọ pé technology ló advance tí wọ́n fi dálẹ̀ gbogbo àwọn kan tí mo wá sọ ìyàtọ̀ àwọn míì náà náà ló lójú méjì méjì wọ́n ń fi wọ́n ṣaburú wọ́n ń fi wọ́n ṣe dáadáa fóònù táwọn sọ yìí nìsín àìmọye ẹlòmíì tó fi ń ṣe sìnà àìmọye ẹlòmíì tó fi ń pobìnrin olóbìnrin àìmọye ẹlòmíì tó fi ń gbáyàn àmì ẹlòmíì tó fi ń jalè kọ̀ǹpútà àmì ẹlòmíì tó gbé ń fi kọ̀ǹpútà ṣe four one nine ni àmì ẹlòmíì tó ń mú pẹ́ẹ̀n tó fi ń kọ nǹkan tó fi ń kọ lẹ́tà tó fi ń kọ oríṣiríṣi nǹkan tó jẹ́ haram bẹ́ẹ̀ náà ni fóònù yẹn náà àmì ẹlòmíì tó ń sọ àwòrán obìnrin síbẹ̀ tó fi ń pobìnrin lóbìnrin tó àwọn nǹkan yẹn lójú méjì tó láwọn sẹlbiyat ó láwọn ìjàbiyat ó láwọn nǹkan tó dáa ó láwọn nǹkan haram bẹ́ẹ̀ ní tó bá ti wá rí báyẹn nu ṣẹ̀ríà àwọn afáwọ̀ wa sọ pé al-aslu fil ashiya àbí ká sọ pé al-aslu fil mu'amalat al-ibaha ẹ̀tọ́ ní ìpínlẹ̀ kínní yẹn ẹ̀tọ́ ní ìpínlẹ̀ rẹ̀ tọ́yì ibi tí a ti wá mú dájọ́ tá a ti mú hukumu ṣẹ́rí ìdájọ́ gẹ́gẹ́ ni pé a wà mú dájọ́ yẹn níbàámu sí bí àwọn kan àbẹ́nìkan bá ṣe ń lò tó bá ń lò síbi haram fa haram nǹkan yóò máa jẹ́ haram tó bá ń lò síbi halal fa halal nǹkan yóò máa jẹ́ halal ní tí ò yé bàbá jàbàtà yẹn nìyẹn àfi kó pe mùsùlùmí kèfèrí nìkan ló yé sí ló sì wà yẹn. ókè ní ìsìn gbà tí wọ́n sọ pé facebook àárọ̀ ṣe bá àwọn ọmọ rẹ àwọn jàbàtíyà ọmọ rẹ tó kọ́ ní tẹkifìríyà ṣe bí àwọn náà ń ṣe náà ṣírò dáwà tẹkifìríyà rẹ ń bẹ̀ ṣe wọ́n sẹ́ǹdì ẹ̀ síbẹ̀ pé tó sọ fún ẹ pé ká má sẹ́ǹdì ẹ̀ mọ́ pé facebook àárọ̀ mọ́ ni. tọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn ọlọ́dúnrún tó ń ṣe káàkiri ebi orí facebook náà ló ti ń rí kérétò wàá gbẹnu ẹ dání pé àárín ah, ilé ṣe rọ́dù because ibi tí mo ti rí ibi haram ni ṣé bóun ṣe rọ́dù mí gbà mí tó orí Facebook ló dẹ̀ ti gbọ́ ibẹ̀ ló ti wo kinní yẹn ṣé bíbẹ̀ náà ló ti ń wò dẹ̀ pé ní haram tó àwọn ìyàwó ẹ̀ nínú ilé sáwọn ò ní sọ fún wa Facebook tí wọ́n ní péjì Facebook wọn ní àwọn ìsàbá ti Facebook lórí fóònù wọn ṣé bí wọ́n ní ọ̀dọ́ wọn ni kó o ti bẹ̀rẹ̀ kó o pè láàárọ̀ mọ̀ fún wọn kó o sì pé láàárọ̀ mú fún gbogbo àwọn ọmọ rẹ kó o pé láàárọ̀ mú fún àwọn ọkọ ọmọ rẹ torí àwọn ọkọ ọmọ rẹ náà àwọn náà ní Facebook sórí fóònù àwọn ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ wà á ń dira ṣèrọ́tàkàlẹ̀ àkọ́rọ̀bìn ibẹ̀ ni kó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ná kọ́kọ́ pè ní àárọ̀ fáwọn ìyàwó ẹ̀ kó pè ní àárọ̀ fáwọn ọkọ ọmọ rẹ̀ torí gbogbo wọn náà ní Facebook lórí bẹ́ẹ̀ lórí lórí pay lórí fóònù wọn o tó bá ṣe yẹn tán ẹ̀hẹ́n wàá ẹ̀sìn wàá máa sọ fún àwọn ẹgbẹ́ ẹ̀ kì í sáwà ló sọ fún ipe haram ní Facebook wọ́n ti ń ṣe nǹkan kan yẹn bọ́n ṣe ń ṣe nǹkan kan yẹn so àwọn fatiwa rẹ̀ o tún wá ń sọ bẹ́ẹ̀ pé ẹ àwọn àfa àti pèlè àrọ́ mùnà àfa àwọ̀ tó mọ̀ pa irọ́ àwọn àfa àti pèlè àrọ́ mùnà alwasail la ahkamul maqasid lọ gbọ́ yí dáadáa àwọn nǹkan tó bá jẹ́ àwọn wasail tó jẹ́ àwọn okùnfà tá a fi ń ṣe nǹkan ìdájọ́ rẹ̀ ó mọ̀ mú bẹ́ẹ̀ ni ẹ bá ṣe ń lò ó yóò mọ̀ mú bẹ́ẹ̀ ni ẹ bá ṣe ń lò ó ni làlọ́ wàlá taziru wa zero tun wizara ukhra ipe àwọn kan ń lò wọ́n ń ṣe haram orí facebook yìí nìsín ẹlòmíín sí owó síbẹ̀ ẹlòmíín ó ń parọ́ ń bẹ̀ ẹlòmíín ó ń ba ẹ̀sìn jẹ́ ń bẹ̀ ẹlòmíín da ànábì rú ń bẹ̀ ìyẹn ẹnìyẹn yóò máa jẹ́ haram fún òun ní lílò rẹ̀ yóò máa jẹ́ haram fún òun ní lílò rẹ̀ ẹ̀ ń bá ń lò fún halal láti fi sọ pé ó fi ń ṣe náṣírù dáwà ó fi ń ṣe ó fi ń polongo dáwà ẹ̀sìn ó fi ń ṣe náṣírù lil ilmi sahih nafi' ìmọ̀ tó lálàáfíà tó dẹ̀ wúlò ní ẹ̀sìn òun ló fi ń tàn ká kò ní jẹ́ àrọ́mù fún un ó kè ní ìsìn àwọn èèyàn ń tajà ń bẹ̀ tó tán lórí Facebook tí wọ́n pè ní àrọ́mù wọ́n ń tajà ń bẹ̀ fa nígbà tí wọ́n bá fẹ́ lọ sí wáàsí tẹ̀kfírì rẹ̀ tẹ̀kfírìyà rẹ̀ ṣebí àwọn ọmọ rẹ̀ máa ń ànáùnsì ń bẹ̀ pé jàbàtà o ó ní lẹ́tọ̀ o nílé jàbàtà o jàbàtà o ṣebí bẹ́ẹ̀ náà ti sọ kọ́kọ́ àwọn ọmọ rẹ kọ́kọ́ so lọ́wọ́ náà ẹ gbọ́dọ̀ gbé rẹ o àwọn gbọ́dọ̀ gbé sórí facebook mọ́ o torí pé facebook haram ni. wàlá fún àlọ́ bẹ́ẹ̀ sọ́tọ̀ àná. ẹ ẹ ni ó kan ti ń lò fún haram kò túmọ̀ sí pé kó o wá ṣe tààmì ìmù ìdájọ́ yẹn lórí gbogbo mùsùlùmí tó àlọ́ ni wàlá wizara okoro ara ẹrù ẹsẹ̀ kan ò ní irú ara ẹsẹ̀ ẹlòmíì ẹnìkanku ní òrò ẹrù ẹsẹ̀ rẹ̀ níta ẹnìkanku bá lò fún ló máa dìtámì ìdájọ́ nù ṣẹ̀ríà so ìdájọ́ orú nǹkan báyẹn ì máa ń yàtọ̀ pẹ̀lú tọ̀ríkọ́tòlè istikdam ọ̀nà wo lẹni yẹn ń gbà á lò ó pọ̀ gan tí wọ́n gẹ́gẹ́ ń ṣe fóònù tó ń dání àwọn èèyàn ń lò tán fi ń ṣàárọ̀ mọ́tò tó níyẹn táwọn jàmọ́ rẹ̀ ń bọ́ dáwó tán ń ra mọ́tò fún ẹ̀yẹn wọ́n àwọn míì náà ń lò tán fi ń ṣe aburú tó wàá torí bẹ́ẹ̀ kó wá pé mọ́tò ní haram ni àwọn tó bá ti jẹ mọ́ wàsáìlì tó bá ti já mọ́ àwọn nǹkan wàsílà nísìnyí à ń fi fóònù rìkọ́dù à ń fi àwọn kọ̀ǹpútà à fi ń rìkọ́dù kí la fi ń rìkọ́dù ṣebí nǹkan dáadáa ni nǹkan dáadáa náà nìkan yẹn wọ́n máa jẹ́ so bí nǹkan yẹn bí wọ́n ṣe máa ń mú ìdájọ́ ẹ̀sìn nìyẹn kì í ṣe pé òwò kan máa ń mú gbìngbìngbìn báyẹn pẹ̀lú ọpọlọ tẹ̀kìrìyà tiẹ̀ báyẹn kọ́ náà ṣe ń ṣe so yóò sì ṣe ẹ̀yin ọmọ yìí náà léṣe dóò náà ẹ̀ ní dáhùn fún nǹkan ẹ̀yin náà ò ní dá lóhùn ọ gbogbo yín kọ́lẹ̀ ní facebook lórí fóònù yín ni gbogbo yín kọ́lẹ̀ ní gbogbo ẹ̀ ni ẹ̀yin náà ò ní dá lóhùn náà tẹ̀yẹ́ kàn máa wò ó ràn pé ṣé ọ̀gá wa yìí sí nǹkan kan ò ṣe wọ́n sá so àwọn òmùrù náà sí à àwọn nǹkan tó bá ti ṣe àǹfààní báyẹn sọ pé ìpínlẹ̀ rẹ̀ ìbáhà ni mùbáhù ni ìpínlẹ̀ rẹ̀ ìdájọ́ rẹ̀ yóò máa bá ń tẹ́niyẹn lò fún ìbáwọn yẹn ń tajà lórí facebook àrọ́ọ̀mù niyun náà bíi tán polówó ọjà tán tajà ń bẹ ẹlòmíì polówó ilé iṣẹ́ rẹ̀ ń bẹ o dẹ̀ pé gbogbo ẹ̀ láàárọ̀ ọwọ́ làwọn afa àpèlà àwọn afa ẹ̀ wo ìbolówó wa àwọn jáde ń tíra wo náà wà dárúkọ wọn fún wa irọ́ ló ń pa kò sí àfa kankan tó pe Facebook láàárọ̀ tí ò ṣe àlàyé tí mò ń ṣe yìí ẹni àfa kò mí ìtẹ̀ lé àfa tó lè sọ yóò ṣàlàyé pé a ah, lílò rẹ o ìpìnlẹ̀ rẹ̀ ẹ̀tọ́ ni torí pé wàsíìlà ni nínú àwọn wàsáìlù ló wà so gbogbo àwọn tó jẹ mọ́ta wá sílò ìsìmọ́rí àwọn social media ìdájọ́ rẹ̀ ó mọ̀ padà sí ìtẹnikaku bá ń lò fún ó pọ̀ gan ìwọ gangan fóònù tó gbé dání ńkọ́ fóònù tó gbé dání ńkọ́ mọ́tò tó ń gùn ńkọ́ tó bá ń fi mọ́tò yẹn bó ṣe jẹ́ halali yẹn tó bá fi ń ṣe haram haram ni ó jẹ́ owó tá à ń ná ńkọ́ ẹ bá ń náwó rẹ̀ síbi haram haram náà lówó yẹn ó máa jẹ́ tí bá ń ná síbi halali halali náà ni ó máa jẹ́ bá ṣe máa ń ṣe nǹkan náà ẹ̀sìn nìyẹn òun ṣe pé wà kán mọ múdàjẹ àwọn afáà ti ké facebook láàárọ̀ mu náà á kí ni gbogbo yín wá ń bẹ̀ gbogbo yín lẹ̀ ń kó síbẹ̀ òun bá àwọn ọmọ ẹ̀ wí àwa kọ́ ló ń bá wí gbogbo yín lẹ̀ ń kó síbẹ̀ náà á á gbogbo yín lẹ̀ ń kó sí ọ̀dà ọ̀bẹ ńkọ́ ọ̀bẹ ọ̀bẹ tá à ń lò ṣebí ẹlòmíì fi ń ṣe fi ń gún yàn tó fi ń pààyàn tó fi ń ṣe é ṣe ṣebí gbà tá wá sọ pé ọ̀bẹ ò haram ni o á sọ bẹ́ẹ̀ àbí so ìdájọ́ tẹ́ni ká kó bá ń lò ó fún ni ó dìtàmì ẹni tó jókòó nísìn tí ń wòwò kó lórí Facebook tó ń wòwò kó lórí àwọn nǹkan yòókù yẹn náà yóò máa jẹ́ haram fún un ẹni tí bá ń lò láti fi gbọ́ wá sí àwọn àfa súnà láti fi tan wá sí àwọn àfa súnà ká yóò máa jẹ́ halal fún un ìka tí ò yé ọ ń bẹ nìyẹn tí ò yé àwọn ọmọ tó ń bá wí yìí ṣe pé àwọn tó ń ya àwòrán lórí Facebook àwọn ò ṣe fídíò tòun ti bẹ́ẹ̀ ni ó tún kàn dẹ́mọ̀ ẹ̀ fún wọn kìí ṣe pé ń sọ pé ẹ má ya fídíò ẹ má ya àwòrán àrọ́ọ̀mù ni fídíò lọ́dọ̀ òun kìí ṣe pé ń ti sọ fún ọ nìyẹn o pẹ̀lú báwọn ọmọ yẹn ò ṣe ya fídíò náà ṣe àníkàn lọ sí sọ́fà facebook kan sí hisabu lórí facebook ṣe ó pè láàárọ̀ ọ̀mù fún wọn kódà kan má ya fídíò kan má ya kankan mẹ́ ní bàbá ajabata yìí èmi ò mọ̀rú fatiwa tó máa ń ṣe ibi tó ti máa ń rí gbogbo àwọn fatiwa àgbákò tó máa ń ṣe tí ò tiẹ̀ àti ẹ̀ wó gan àti ẹ̀ níribi tá a lè tá fẹ́ rún mọ́ àti ẹ̀ níribi tá a lè tá mọ́ ike àwẹ̀ ó dà pé aráàfà tó sọ bẹ́ẹ̀ náà wàá kàn sáà lanu wàá kàn sáà pàdé wa kò tiẹ̀ nítumọ̀ tó ti ṣe Facebook ní haram mutulakan bó o ṣe ṣe yẹn tó generalize pé haram ní rárá àwọn ọmọ ẹ ò gbọdọ̀ ṣí owó gangan ó padà sọ gbèsè ayé ara ẹ di haram náà àwọn ìyàwó ẹ ń lo mo sọ bẹ́ẹ̀ wọ́n ń lo Facebook wọ́n ń lo gbẹ ẹni kó bẹ̀rẹ̀ látòrí wọn àwọn ọkọ ọmọ ẹ pè wọ́n lórí fóònù pé ẹgbẹ́ yẹn ọkọ ọmọ mi àjẹbẹ́ màá gbàyàwó lọ́wọ́ yín o ẹ lọ close Facebook yín kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bì yẹn náà tó bá bẹ̀rẹ̀ ń bẹ̀ ẹ̀hẹ́n àwọn ọmọ ẹ̀ náà àwọn ọmọ tó bínú gangan àwọn náà ní Facebook àwọn ìyàwó ẹ̀ wọn ní kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn yẹn tó kàn fọ́n tá tó ń sọ pé kìnnìkan kìnnìkan tó bí àwọn afáàsì máa ń mú àwọn ìdájọ́ nǹkan tó bá ti rí báyẹn ò nìyẹn ò lè ráfa súnà gàgà tó sọ pé tó sọ pé kéèyàn ṣe fátíwò Facebook o ipe haramu ni mo ti lákàn ó lè rí àfi tó bá rí àwọn tẹ̀kìrì ẹgbẹ́ rẹ̀ àwọn tẹ̀kìrì yún ìyẹn nìkan ló lè rí o yíyún gan ò lè rí tó yá pé báwọn ti jẹ́ tẹ̀kìrì yẹn àwọn tún mọ àwọn ìdájọ́ ẹ̀sìn jùwọ́ gangan lọ tó àgbá kò ṣe é gan tẹ̀kìrì yún àdàdí yún jabati yìí gbogbo ẹ̀ ló wà kó wá sí wá palaka yìí o bàbá ṣe ń ṣèdájọ́ ẹ̀sìn mà wàá kàn máa lanu wàá máa pàdé wàá máa lanu wàá máa pàdé bọ́nà tí ń ṣe gbogbo tó ń ṣe nìyẹn pé gbogbo ayé ń kékeré tán gbogbo síbí tá a fi jẹrẹ sí tá a fi jẹ wà haramu ni èyí náà wò nǹkan ṣùgbọ́n tá a bá fi síbí mu gàrí halali ìwọ náà wo bó ti ń ṣẹ̀sìn tá a bá fi mu síbí mu gàrí halali tá a bá fi mu tíì halali ṣùgbọ́n the same síbí yẹn náà tá a bá fi jẹ ráìsì tá a bá sì fi jẹ ẹ̀wà tó ti di ìyẹn ò wọ̀ náà gbére lórí ẹ̀ àmọ́ tó bá fi jẹ gàrí tó bá fi mu gàrí yóò wà lìjẹ́ náà ìwọ náà wo bó ti ń ṣe bí ìgbà tí nǹkan bá ti ń ṣe yàn ìwọ náà wo bó ti ń ṣe báyìí nísìnyí bó ṣe ń mú ìdájọ́ ẹ̀sìn tí ò tiẹ̀ ní ìtumọ̀ kankan wọn. so ah ọ̀rọ̀ ẹ̀ tí mo gbọ́ ìmúná àwọn gbà gbígbó ìjà ìgbó ni bàbá jàbàtà tún ṣe fatuwa ilé ìbáyìí àbí